لنا بما ربنا وبارك لنا فيه وهل علينا كل ضائفة لنا بغير إرادتك إرادتك إرادتك إنه من سليمان

láyà àádọ́ta àti mẹ́sàn-án wà ní ìyàwó bàbá tí ò lè gẹ́ẹ̀sì láyà lámọ̀lá nílá wà. bàbá tí ò lè gẹ́ẹ̀sì láyà lámọ̀lá nílá wà. wà yára lámọ̀lá tèrè bá ti wá ụzọ ụlọaeeahịa haaaaaịọụ n'ihu aadị aụaa-aụịụ aa-ahịa aịa n'ihi ahụdele aaaụdea arụ na a abụ dị eeụ ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون هو الواجب خلق عباده ونرسل عليكم حفظنا حتى إذا جاء آدم ضرب توفته رسلنا توفته رسلنا وهم لا يفرقون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أشرف الحكيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم أعوذ بالله اليسير وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب فقربني إلى الله تعالى تلاوته وتكسفني عن فاته وتعفصني معاني فإنه من أفضل الآمال أتبعه مع قلة الكرام يفضل من المنطق وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألقوا منها وعد وألقوا منها وعيد ألقوا منها فساق وإيمان وألقوا منها إثر وأمثال وأمثلة الألام وأغام ومية تسليم وإتمام

وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة لا يعلمها ولا بكر في ظلمات الأرض ولا رسل ولا يابس وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جراتم من النار ثم يبعثكم ليقضى أجله مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون فهو القائل فوق عباده ويرسل عليكم ربطا حتى إذا جاءته الموت توفت رسلنا وهم لا يفرطون

فنحييهم كفاء كل توسلنا إلى كل بلد في أولاده يا الله يا الله لا قبله أجل ولا أجمعه ولا من الرحيم شرور من آيات وأنه إلا به خاتماته ويعلمين بالآخر إليكم المنام إذا كتب ما شاء الله لا قوة إلا بالله إلا بالله ما شاء الله ما شاء الله quwwata la quwwata illa billah. Tó lọ́wọ́ àdúgbò wọ́n ló ń ṣe ò àwọn Lẹ́yìn eléyìí adúntọrọ ìkẹ́ àtìkẹ́ fún ànábì wa Muhammad nígbà tí a sọ pé a la lóòrùnà ní Ìjọ náà. Lẹ́yìn náà gbogbo àwọn sàábà ìkìlá náà bá ti kẹwọ́. Lẹ́yìn eléyìí, a tó ṣe àdúrà fún àwọn àfá àwọn àgbà, àwọn olùkọ́ wa. Ọlọ́run wọ́n gbà wọ́n ṣiṣẹ́ onípaṣẹ́ náà láwà yìí o. Ó ràn wọ́n lọ́wọ́ fún aláṣeyọrí ire tí jẹ́ ìlọ́pọ́lọ́ àwa ọ̀nà ọlọ́run bẹ̀rẹ̀ gbogbo ibi tí wọ́n bá kù sí ọlọ́run bá ní mójúkò náà rárá báyìí tí ó sáàyè àgbàgbà tí ó sáàyè àti gbogbo àwọn ọmọ àwọn náà ta wà láyé wọ́n di àbúdá dáadáa. a kíra wa pé a kó palẹ̀mọ́ ọdún. láti wàdó ọ̀rọ̀ ọdún báyìí nígbà tá a láti rí òru lè láti Gbogbo wa ká dúpẹ́ káka náà. Àánú ọlọ́run ti ń téèyàn Afẹ́ kí aláìsíwà jáná, ó tún bá mi ṣáájú níbi àdúrà sí ànábì ní ká máa ṣe bá bá ti ṣe kò jẹ́ òun náà ìṣúnilà. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم اللهم انك عفو انك عفو تحب العفو تحب العفو فاعف عني فاعف عني اللهم اللهم إنك عفو تحب العفو تحب العفو فاعف عني فاعف عني اللهم اللهم إنك عفو إنك عفو تحب العفو تحب العفو فاعف عني فاعف عني Lord, you are Right now, I ó ń gbà wá níyànjú wípé láti ẹ̀ lè tó àwọn tó ṣáájú ọláwọ̀ èèyàn ń gbìyànjú obìnrin bèrè gan ó ń gbìyànjú gbogbo àdúṣúmọ́ náà ẹgbẹ́ ní ẹ̀kọ́ ráàmù tí wọ́n ń sọ àwọn míì nígbà rẹ̀ bá parí ìjọ náà ni wọ́n sọ ọ̀rọ̀ àlùkàlùkù láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ àwọn. àwọn tó sì jẹ́ pé àyà kan àyà méjì ń gbà lẹ́sìn bá wà àwọn iṣẹ́ olóore tí wọ́n á fẹ́ ká ṣe ní ọjọ́ yẹn sọ̀rọ̀ pọ́nlọ́ ń kọjọ́ o ìmọ̀ nínú náà láwàá sí ó jẹ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ ìrẹ́lú àwọn àbá wọ́n ń tọ́ka sí pé wọ́n ṣàjẹ́ òun tí ò ní ṣe pé nǹkan jẹ́ orúkọ kàdínní ọkàdínlógún àbí òru kẹtàdínlógún àbí òru kẹẹ̀ẹ́dọ́gbà àbí òru àbí orúkọ kàdélọ́gbà ní ká wá lé lásìkò níbi síbẹ̀ ọlọ́run sáfì òun pamọ́ ní káyìkì yẹn ní gbogbo ẹ̀ ní àánú ọlọ́run ọ̀pọ̀ nínú àánú rẹ̀ náà wá ní àwọn iṣẹ́ olóore wọn ò sọ́fẹ̀ẹ́ nìkan wà wọ́n olóore kankan. wọ́n bá wá lè parí di ní kòránù àwọn aráyà míì tó wà tọ́lọ́ ń gbé ọlá fún wa tí ndị náà ti lè ṣe déédé àwọn tí ń parí alukoran àwọn wọn wá mú díẹ̀ wà bẹ́ẹ̀ oní ọ̀nà wà ní ọwọ́ wa yìí ní ibùdó àìsàn ẹgbẹ́ kí á gbọ́ ìṣúná. بسم الله الرحمن الرحيم فائدة أنفعه وينبغي لمن حق عليه طول القيام أن يتخير بما ولد في قراءته كثر الثواب في ليلة القدر. nínú àánú ọlọ́run ó ní ọ̀rọ̀ yìí wà wọ́n ló lẹ́tọ̀ọ́ láti tún fi pé ìṣòro lọ́jọ́ fún un kóun náà ò dìde kó kúrò láti alẹ́ di àtẹ̀wájúmọ́ ó fi gbogbo òun ó fi kéwòn. ẹni tó bá já sí pé ọ̀rọ̀ òkú bẹ́ẹ̀ wọ́n ní kó ṣẹ̀ṣà nínú àwọn kéwòn àlùkòrán ló ní ayé pé kíkẹ́ rẹ̀ ó ní ládàá. èèyàn lóru ìrìnàjò ń sọ̀rọ̀ wọ́n máa lọ́wọ́ máa ẹlòmíín lè kọ́kọ́ sọ ní ti bùrákà rẹ̀ lálẹ́ ọjọ́ sí pé ti ń wá o. yìí. àwọn wá wà ní Fúlàní ṣẹ̀ṣà kíkẹ́ ayáta kù sí. Ọ̀pọ̀lọpọ̀ ìlà àtẹ́rà àpọ̀lọ̀ ayá nínú inú àgbà wa tí wọ́n mú wá ni pé tí wọ́n bá ní àwọn rẹ̀ tó pọ̀ nínú Wọ́n ká ní sí. lè wọ́n àtẹ̀mí káwa ní òkè kájà níyẹn sí káwọn ìlú ọlọ́run dáadáa sí mẹ́ńbẹ̀ ọ̀pọ̀. وكالصلاة أو الآيتين من آخر سورة البقرة. bákan náà a tún lè ṣẹ̀ṣà àwọn aráyà mẹ́ta tó parí àbáyá méjì tó parí ṣọ́ọ̀tì bàkárà ní ọ̀nà àmọ́nà rọ̀ṣúlù wọ àtẹ̀yìn náà a lè kà á ọba kà láníyàn pé ojú ojú rẹ ọlọ́run ọjà pọ̀. Ọ̀pọ̀ ìwú ni ọmọ ọmọ bí ha sábà náà wù. Àjọ̀wọ́ tí wọ́n ń gbà wá níbi ọlá tí ń bẹ fún ìparí ìṣúrásù bàkárà yìí, ò ní pé léèyàn bá lè ké áyà méjèèjì tó parí rẹ̀ yẹn níjọ́ kan ó tó ó tó tó tó náà yọ gbalẹ̀ adákó jẹ́ pẹ́rẹ́. Wàhálà Indonesia. Báyìí náà ni Sóràtù ìṣá Fúnìṣì láti yàrá yìí. Pé àwọn oṣù mi náà ń ṣe ìtọ́ ní ìṣá Fúnìṣì láti yàrá yìí. فخرجت Ọlá ti mẹ́rin. Ọ̀gbọ́n ní aláàdáàjì ló ní sọ́lọ́wọ́ ààrùn. bọ́ bá lè kà lásìkò ìdílẹ̀ ọ̀gá aláwọ̀dẹ ẹni tó ké ìlàjú Quran ẹwọ ní ilé tá a ṣe sọ̀rọ̀ òfin tó bá kà nígbà méjì ní ìsìn wọn náà ti ojú kéjì ní Quran ìwà àdẹni tí ó láti di àdìsí láàmì tó débi ànẹ́sì. nígbà wọn náà bá ka ìyáwó ìyáwó ìyáwó ìsinmi sáàlà náà kálẹ̀ méjì wọn náà ti ka gidi kura torí ìlàjì ní ṣúra jẹ wọn kí gbogbo wa kásúmọ́ náà lórí ọjọ́ yẹn. Wàlìlà àfẹ́rù láàrin orúkọ Ó bá yẹ pé Tọ́lọ ní kú ní yá ayọ́ àyíká ìlú náà Tọ́wọ́ lè ṣàdélẹ̀, ọgbà ládàá ẹni tó ka ìfúránù lẹ́ẹ̀mẹ́rin. Obìnrin ògbé tó bá ka kúlé ọ̀rọ̀ ọ̀gá Ìlàkàrí náà làbẹ́rin. Ìlàkàrí náà làbẹ́rin. Tó bá wá kà ní ìgbà mẹ́rin. Ọ̀pọ̀ ọ̀nà ti dìbò láì. Ọ̀nà ọ̀dọ̀ láì pẹ̀lú àwọn tó pa ní ìdíje àkọ́rá. Hmm. Ẹwà ní ọlọ́. Ètò ìṣèwà gbajúmọ̀ pọ̀. Lọ́jọ́ pé wọ́n akẹ́sẹ̀ gbọ́dọ̀ sọ́ọ̀dì orí ẹnìkan akẹ́sẹ̀ gbọ́dọ̀ sẹ́ni ẹni kọ́ wọ́n lè di orí ẹnìkan ó ṣe wá ṣe tó láti lè láti ní ẹni kú ló wà láàrú aláàrú láwọn ọ̀pọ̀ olùgbọ́dọ̀ gẹ́ lẹ́ẹ̀kan o ti ké ìlà mẹ́ta ìgbọ̀ra làkẹ́sùn ìlà mẹ́ta lọ́dọ̀ tọgbọ́n wá ké lẹ́ẹ̀mẹ́ta wọn náà tó sáfù pẹ̀lú àwọn tó parí ìdíje àìmọ́ra ọwọ́ ayé káwọn káwọn ọ̀pọ̀ yẹ kéèyàn wá lẹ́lẹ́lẹ́ kọ́mọ̀tì ẹ̀ lè bákan náà láti yá sí. ìyájá mọ́lẹ́kùn ní kúránì. ó ní ó ní náà ní ọkàn àkùrá. wàhálà nígbà kúrì ájí àbúrò ìyàkáyé dúnìyà wà áàbìrọ̀. bẹ́ẹ̀ bá lè ka sáàtì yá sí i láti bẹ̀rẹ̀ nípa yìí ọjà níyẹn pẹ̀lú kíkẹ́ rẹ̀ mọ́ mú ojú rẹ̀ orí ayé àti tọ̀ ló sì jẹ́ tẹ̀. وقلبها سلام قولا بالرب الرحيم wọ́n ní ọkàn kọ̀rá tí ó sáàbì àti lọ́wà ó náà ní gbélé aláàbùkárọ̀dà ìrọ̀lá ìrọ̀lá ajínigbé o. ويكون من الاستغفار والتكبير والتهليل والتعذيب والصلاة والتكبير على النبي صلى الله عليه وسلم bákan náà bọ́wọ́ yẹ pé ogun ìta àkàlẹ́ wọ́n ni òṣìṣẹ́ ogun wá gbìyànjú àwọn àṣìkárù àṣìkárùlá àṣìkárùlá àṣìkárùlá wọ́n mọ́ bá ń ṣe yẹ mọ̀ẹ́nùláì mọ̀ẹ́nùláì mọ̀ẹ́nùláì tó bá tún yá tuntun pé alihamudulilayi alihamudulilayi alihamudulilayi tó bá tún yá ọdún pé láìláìláìlá láìláìláìlá láìláìláìlá tó bá tún yá òkú wa tọrọ àtọ̀lá àtù àdébí Muhammad.

Aláwọn èèyàn tó ń bí ọlọ́run ní bí Kòrán ṣe ń sọ kalẹ̀ nínú àwẹ̀ nígbàdé mi rẹ̀ ní àtiwọ́ lè sọ kalẹ̀ gbogbo ìjẹ́ ilẹ̀ ní gbàǹkú Ọlọ́run ti ṣe wá lóore Àwọn ọ̀gá ń ṣe jẹ lọ́wọ́, ìtọ́bárọ̀ tó bá rọ̀ wọ́n lọ́rùn ní gbogbo ilé, wọ́n máa ṣe lórí gbogbo ọ̀nà rẹ̀ àjọ ṣiṣẹ́ rẹ̀ lórí ìjàmbá àwọn ọlọ́pàá bí.

oṣù tí ó sọ kalẹ̀ rẹ o ní ọlọ́run sì dùn sí ogun ẹjú bá ń pè kọ́ra mi. ibi tí àwa dé lánàá ibi tá sinmi lánàá bẹ́ẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ lónìí a yà àádọ́ta àti mẹ́sàn-án náà láti gbé lónìí. أعوذ بالله من الشيطان الرجيم وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تنفق ورمة لا يعلمها ولا أفة في ظلمات الأرض ولا رتب ولا يابس إلا في كتاب مبين. يا الله أكبر الله أكبر. Ọlọ́run ọba wá ròyìn ara rẹ̀. Ọlọ́run gbogbo kọ́kọ́rọ́ ohun tó pamọ́ ọ̀dọ̀ lọ́wọ́. Láyà lọ́wọ́ ha ilá ọrùn. Ẹnìkan ọ̀rùn lọ́wọ́ ọ̀fọ́lọ́. Tó pamọ́ ẹnìkan ọ̀rùn lọ́wọ́. Wọ̀nyá aláwọ̀ lọ bèèrè

akínyìn ẹ̀ka àbọ̀. Bàbá tí ọwọ́ bàbá wa tó wọ lé ẹni tó gbà pọ̀ náà. Lóògùn ọlọ́run, gbogbo èròǹgbà yìí.

náà ọba ọba mímọ́. Ọlọ́run ní wàyí ń tọ́pa mọ́, ọ̀dọ̀ òun lọ́wọ́ ọ, ẹ̀ẹ̀mọ́ ń tọ́pa mọ́ ọ. Wàyí àdámọ̀ bàbá bèrè bá lórí wà ní nǹkan tí ń bẹ̀ ní gbangba àti tí ń bẹ nínú gbogbo odò ọlọ́run mọ́. Bàbá dájú kútù ní ọgọ́rọ́ àti ìdílé ńlá àdàmọ̀ ah, Ọlọ́run lára Àti bọ́wọ́ ọlọ́run ti mà tó tó Ọlọ́run ní gbogbo nǹkan tí máa wù nínú ilẹ̀, ọlọ́run ní òlè dákùn. Àfikún ọlọ́run ó ní mọ̀ sí gbogbo ogun. Wọ́n àwọn ìdí. Gbogbo nǹkan tí tútù, kò lè dá tútù. Wọ́n láyé gbogbo nǹkan tí gbẹ kò lè dágbẹ àti pé ó ti wà nínú tíra tó hàn. Wàhúwà jẹ̀rí lẹ́tàwà fáakún bèèrè. Ọlọ́run bá ń rẹ̀ yìí ó rò ní rẹ̀. Ó ní òun lọ́wọ́ tó ṣe pé òun ويعلم ما جرعتم بالنهار Ló wọ́n bẹ́ ẹ̀ṣẹ̀ bí ọ̀ṣán ṣe láti gbà rẹ̀ ti mẹ́. Ó tó wá di pé ọwá ọwá ṣùgbọ́n ní ìgbìmọ̀ rẹ̀. gbogbo ń tọ́ ọkọ̀ ṣeṣe látàárọ̀. Ó tó di ọwá ti jọ ń jẹ́ sórí bẹ́ẹ̀dì. Ọlọ́run ló ń lọ

Líyùkúná àjàlò Mùsàmá. Ọlọ́kàn ní ká lè bá àlú àsìkò kan tó ti jùlẹ̀ wá. Nínú pé ààrùn ìjọba nílé òní ṣúlójú Nínú pé wa àwọn ilé wa. Líyùkúná àjàlò Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà ìdílé ọlọ́run, kò ní máa lọ gbére ọlásìkò kan olùwàmù. Lọ́nà ilé ìgbà ìdí òkú. Lábílẹ̀ náà lọ́nà ilé padà sí. Lọ́nà ilé pé òkú ìgbàlápọ̀ tán àmàlò. Kọ́rẹ́ mẹ́rin pé àkàrà nígbà náà tí ò sí ìrànlọ́ ìgbàgbọ́ ìdá. Ọ̀dọ́ ọkùnrin náà ìgbà àbìtì náà lórí ìdá. Làbájá nípa òkúrọ́ àtàkùn lè ayé. Làbájá nípa òkúrọ́ àtàkùn lè ayé. Ó yẹ kí ẹnu pa kú, kò sí nǹkan ní ìyá ìyẹ̀rẹ̀ ìgbàgbọ́ ìdá. Wọ̀lá mi náà ìgbà àbìtì

wọ́n bí á léèrè ìgbàgbá ẹ̀ṣẹ̀. Ibi á ṣe ń tọ́já ó. Gbọ́nà ilé ìrọ̀ ìdí òkun. Ọlọ́mílẹ́yìn náà gan ẹ̀tọ́ náà lẹ́ padà sí. Gbọ́nà ilé ìdí òkun ìmáàkùn tó àmàlò. Lẹ́yìn náà yóò pín nílò òògùn náà. Gbogbo àwọn bàbá wa nísìn, wọ́n ti lọ wọ́n kó ìsìn ṣàbámọ́ àwọn èèyàn wa àwọn òbí wa wọ́n ti ṣàbámọ́ ọ̀sẹ́ni tí ó kù dé àṣàbámọ́ àbámọ̀ wa pé méjì àbámọ̀ ha ẹ̀ wá dáhùn padà fún ọ̀lọ́ tó ṣe ọlọ́run kò kọ́ sọ yìí àti fún ọlẹ́mìí ló ti tó gẹ́gẹ́ báwọn tí àwọn àti ẹ̀jú lo ọgọ́ta ọdún láyé ọlọ́run ló ń ti kò sáré mi òun ti fọ́ ní gbogbo ààyè tó yẹ kó lù. nípa báyìí bá a ṣe ń bá a lọ yìí àgbà àgbà àbọ̀ ìrọ̀lọ́run bí a ṣe ń tó dáa. Wàhùn ọlẹ́bàá yóò máa bọ̀ ìbáraẹni. ẹni bá ń sọ̀rọ̀ yìí lọ́lọ́run ó gbogbo ẹ̀dá gbogbo wa àṣọ orí wa ọwọ́ náà agbára yòówù ní bí èèrà ṣe àṣọ orí rẹ̀ ọwọ́ ọlọ́run kò mú wa lẹ́sẹ̀ lọ́rẹ́ ni ọba mú lọ́wọ́ ìrìnà jà ìrúlẹ̀ ẹni ọba mú lẹ́sẹ̀ ìrìnà ìrìnà ìrúlẹ̀ aṣọ orí wa ń bẹ lọ́wọ́ ọlọ́run sáàgbẹ́ ni ọba gbá aṣọ

ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lẹ́kà méjìlélógún méjìlélógún lọ́nà yẹn tó ní ẹ̀rọ gbogbo ọmọ ìwọ ọba dáyé lónìí méjìlélógún lọ́nà yẹn àwọn mẹ́wàá ń ṣiṣẹ́ àárọ̀ àwọn mẹ́wàá ń ṣiṣẹ́ alẹ́ ọlọ́run fún nínú na America mẹ́wàá yìí ọ̀kan gbẹ́nu wa ó lọ níwájú wa tí àdáwò fẹ́ bá ń pọ̀ níwájú léèyàn fẹ́ pàdé ẹ̀ tí ò sí nínú gbèsè ti tí bá ń bọ̀ lẹ́yìn tó ń wọ́n mà tí ọ̀bá sínú gbèsè ti èyí ń bẹ lẹ́yìn ní ọgbà tó. ó jẹ́ wa kọ̀ọ̀kan yìí mẹ̀lẹ́ká kọ̀ọ̀kan ni ọlọ́ọ̀dù sọ. tí kì bá yẹ pé tọ́lọ́ kádàrà mùsùlùmá ìsáàbà ṣe ojú. Gbẹ̀lẹ́gẹ́ ẹlòmíràn ọkàn lọ fún lẹ́gbẹ̀ẹ́ báyìí. yóò báwo lórí yẹ àwọn olùsọ tó lọ ní ẹ̀sẹ̀ nípa báyìí olùsọ ń bẹ pẹ̀lú wa o ń bẹ pẹ̀lú wa. wọ́n yìí ní lọ alẹ́ kùn àbàlù náà. ọlọ́run rí àwọn sí nínú àwọn ọ̀kan ń bẹ lọ́jọ́ bẹ́ẹ̀ bá ti ń tẹrí lọ báyìí pa ọlọ́run tà lókè. bẹ́ẹ̀ bá sì ń gbéra ọmọ àlékún bàbá àwọn àtàrà ìrájá àrájẹ́kù múlé lọ́wọ́ títí tí kó fi jẹ́ wá bọ̀ ọ̀kan nínú yí láwọn apá tí ó lòlò náà wà ohun àwọn òjílọ́ta fi tèé ọ̀kan bẹ̀ onírẹ̀ ikú yìí ó ń bá wa kiri títí pé yóò rẹ̀sùn wá. Tí wọ́n ní kúrí ọ̀dá ọ̀dá fún mọ̀lá. Alákùnrin náà ń gbé lábí òkè àlè fún mọ́mọ́lá ìlà rọ́bì kan ìlà Ọlọ́run láti ti kì í. Òjijì ẹ lọ sí ọ̀gá ìlọ. Tí wọ́n sì fa iná ẹ padà wà náà.

Ọlọ́run oòrùn ní ara rẹ̀. Ọlọ́run ní Àlàára oúnjẹ oòrùn ọ̀rọ̀ ilé ààfìdì. Ọlọ́run rọ̀ ní ìdájọ́, ẹ̀rọ rọ̀ sí ìsìn. òun náà adájọ́. ọlọ́run ní pé wàhùn àṣírà òkè àṣìbí náà ó ń lo yára pọ̀ ní ẹni tí dájọ́. kò sí kọ̀ǹpútà kankan tó tó yára tó ṣe ọ náà. kò sí nígbà gbẹ̀mí. àwọn tí wọ́n ń dáàbò. wọ́n ti ń ha o inú wa sì dùn pé a ti farabalẹ̀ o lọ́nà ọba tí wọ́n kàn wá yóò kàn wá o. wọ́n tó di pé a ní àwọn ìkéde kan nípa ìkẹ́ àwọn a àfáàgbà àwọn tó ń ṣe ètò ẹ máa bá lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ń gbé àgbò náà fún wa ọlọ́run ni ti bá sòrò ìfẹ́ni tí ẹ rí pé àkóyawọ́ wàǹdèrè ohun tí Islam fẹ́ nìyẹn kò wẹ́rẹ́pẹ́ fún ìsìláùdíìnì pé ó ní nǹkan báyìí la fi ṣe ní tí wọ́n bá torí ẹ̀gbà náà ni wọ́n nà sí. owó àga owó àtúnṣe ọ̀nì lóògbọ́ náà náà ní ṣe ọdún ilé láti mọ̀. ẹ̀mí ní ìsìn àwọn gbé àyè á yí padà náà. ẹ bá ń kí bàbá mi.

Tàhálà ó ìlà mátà àkúnà àìyíná yìí, àrànà ìrìnlẹ̀ ìbìnà ìbàrò ìdájíá. Ó ń tàjọ mọ̀ ní ó, yá máa wò lọ, orí ń bọ̀ ní àyọ̀ tàbí ìjọ́ pé ẹ̀wọ̀n ọlọ́run wá ń sọ fún ànẹ́bì Muhammad ń dáwú ọjọ́ ọlọ́run ó bàbá fíìrù nìgẹ̀ àwọn kọ́kọ́rọ̀ ń tọpamọ́ àṣọ ìlú ó pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run awítùrúkù alúwọ́sì láti ìlà ọ̀nà tí a gbàgbé bí pẹ́pẹ́ ọ̀rọ̀ ẹni tó mọ̀ lọ́lọ́. Láyá aláwò ha ìláhù, ọjọ́ ni tó mẹ́ tó pa máa kọ lọ́wọ́. Wọ́n rí àlẹ́ àmúṣàtò àlàtí sí káàlù. Wọ́n ní kọ́kọ́rọ́ tó pa náà, wọ́n ní náà ní kọ́kọ́rọ́ márùn-ún lọ́nà ń sọ nínú ṣúrátù Lukman ẹ bá mi sí àyà náà wájá ní sọ. Iná wà níta orí ọ̀sáàdì wọ̀nyí àti ìlúlẹ̀ ayéta. Wàyá aláàmú máa fẹ̀ ààrẹ ààrẹ. Bàbá náà láti kúkú mẹ́rin máa rọ́pọ̀ sí i. Bàbá náà láti rí ìdáwọ̀ sọ̀rọ̀ Ẹṣẹ́ òun Olúwa ní Àgbàkọ́ náà ọ̀nà àfọlọ́pù. Ọlọ́rin owó ọlọ́run ọ̀dọ̀ ọ̀run lọ́wà nínú sáà àṣùdáìkì àmọ́ ó dé. Wà nínú nílò ìgbà éèdà. Ṣé a ní gbogbo ń jí lọ síbọ̀ àìsùn àlìkì àmọ́ ni? Òpin ayé ti súnmọ́ wa. Bí ó ti ká pé yóò tún máa dá sí. Ànábì ti sọ ọlọ́lọ́wà. Ní láyá tí a mú wà láyá omi, ilá wà láti bá dàrú sọ́nà. Ó ní ọjọ́ kan ò ní dé tàbí ọdún kan. àti kọ́ yẹ́ pé tí ó tún dé lẹ́yìn ẹ̀ yóò tún burú ju tìṣáájú lọ. èsì lánà ti yanjú nì ní bá ti máa léwu tá ìpàdé ọlọ́run. àsìkò tó ń kí àwọn àwọn àjẹ́ sí gbogbo ọ pàdúdé gan-an ẹnìkan ọ̀mọ́ àkọlọ́hún. wọ́n yóò náà dúró lè fẹ́ ẹ́ sà. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tó

omi díẹ̀ tó kù lámù yóò tún há dànù ní òjòjúfẹ́ ìjòjúfẹ́ rírọ̀ òjò owó ọlọ́run lọ́wà. Ọ̀yà àlàmù náà fi lé àrìmá. Ìmọ̀ kẹta. Kẹ́sìn sọ̀rọ̀ ọ̀gbà kan náà. Ọlọ́run ní òun lòun máa ń ti gbẹ nínú àpò bí ọmọ. ìgbà táwọn dókítà wa sọ fún wa pé ọkùnrin ní bẹ́ẹ̀ obìnrin ní bẹ́ẹ̀ ọmọ méjì nílẹ̀ ìgbà ọlọ́run ti hàn ní ọ̀dà ìyàwó tó dọ̀dọ̀ ẹ̀ lánàá tó wọ ẹ̀ ní tí nǹkan yìí ti dúró dókítà ọsọ sí wa

olùgbélé ló kù sí wáyáká orí ìrìn ló kù sí. ẹnu títẹ̀ ní àlégbọ̀ láì ní pé ó lè máa di aṣọ ọkú kiri aṣọ ọkú wọn máa di kiri àwọn ẹni ọlọ́mọ sí lẹ́ nígbà ọlọ́mọ tó kẹ́ bí àwọn tán ẹ mẹ́wàá aṣọ kiri aṣọ rèé o wọ́n máa dì í mọ́ra ká ni ìmọ̀gágbọ́ ẹgbẹ́ sáré ara rẹ̀ lẹ̀ ọmọ bí ó kù sí o láwọn kò bí kú lè pàwà àwọn kọ́kọ́rọ́ àwọn kọ́kọ́rọ́ bára àmì ìyẹn kò sẹ́ni tó máa ọ ẹni mẹ́ bá lò ó máa ń lọ ọlọ́run ti fi hàn tó máa ọ ẹ ká parí ayé orí ó kùsẹ̀ ní márùn ní Ìṣó àti ìparí ayé yẹn. Ìṣòro ní wọ́n ti parí ti Lukman tí a wá ń bá bọ̀ láti ẹ̀wẹ̀ pé ti Lukman yẹn wọ́n sùn adébẹ̀ wọ́n ń da owó mọ fásitì ìdè ìrẹ́ wá ń tún lọ láàrin alámùhà ìlà hùwà abẹ́ẹ̀ ni a Ọyọ̀ ń pé tọ́sírì là ń bá lọ àmì ìdúró. Ẹ̀sán lánà àlùkùrá àlàáfíà láàrínàárì gbogbo tí mẹ́rin ń bò lọ́lọ́. Àwọn bàbá wa nígbà tí a máa ń tẹ̀lé wọn lọ sóko. Wọ́n a máa fi àpáàdì ó dòjú ẹ̀dílẹ̀ báyìí ni wọ́n ti ń dáná ní oko. ṣùgbọ́n gbàdúrà ìjọ ọjọ́ mélòó kan tá a bá sí àpá àdìwò á rí rúgbìn tí ó ti sú mẹ́ lọ́lọ́run sọ ọlọ́niwà máa dásíkò tó ní wàrà kàtí ewé kan ò lè bọ́ ilá ayá lámù àgbẹ̀lọ̀ wọn àwọn àfáà wọn nígbà tí a yà ìdé òkú ìwé àbùkọ́ níbi ọlọ́run ọjà rọ àbújáàlì ẹsùn àbújáàlì àbújáàlì gbèrú sí dáadáa ní tẹ̀lé àbújáàlì ní ó ní ọsọ pé ní àti kọ́yẹ́kọ́ lọ́wọ́ ọmọ ọba sàǹjẹrẹ ìyá àti ìwé ọ̀sà bò nígbà bẹ́ẹ̀ wọ́n á fẹ́. ewé kan bá m lọ́ba mu ló bá fi ápò ọba ń kọrí sọ́jọ́ àná ó tó dọ́dọ̀ àná bí ìlú ti dé ọlọ́niwọ̀ ìbèrè ìlú lọ fún mọ̀ náà àbújá ní àtàárọ̀ ló ti kó nítorí ọlọ́run sọ pé ẹwé kò ní bọ́ àti ti lọ

Àbújá mi ní bò ló fi mi ló fi mọ̀ ní olókùn jẹ́mi ọ̀wọ̀. Ẹwọ̀n ìtumọ̀ kan ò tó wá lè bọ́, onígbẹ̀yìn kan ò kúrò láyé. Àdúgbò náà ó ní mọ̀ sí. Ẹnìkan

ìlà ìgbà èmò ní àti pé gbogbo ẹ̀ náà ní náà níbàjẹ́ àríkọ́sí dáadáa ọlọ́run ti lágbára dáadáa wọn.